díẹ̀ díẹ̀ díẹ̀ adébi ọ̀rọ̀ àlùwàlá ìwà mọ̀ pé àwọn mọ̀sáìlì tó ní sí pẹ̀lú àlùwàlá òkènú lẹ́nà àwọn ìta àti sọ́sẹ́ yìí nà kí sí pé gbogbo mọ́sálà yẹn pátápátá là ń sọ ọ́tọ̀ ìlú ẹ̀ lóbi jẹ́jẹ́ pígbà míì tá a bá ń sọ̀rọ̀ láàrin ara wa ara wọn nǹkan míì sọ sálàyé mi ti bọ́ọ̀tì àwọn ìpìlẹ̀ tá bá ti fún wa ń bì ó ti fún wa ní bọ́wọ́ láti gbọ́ àwọn tó kù bọ́wọ́ láti gbọ́ yìí náà kó tó di pé àmọ̀ ka ọ̀rọ̀ àlùwàlá lọ ó ní àwọn nǹkan méjì kan tó yẹ ká máa ń pa àlùwàlá alákọ̀ọ́kọ́ òní pé kìí ṣe kí bí Islam ṣe dé ní sàlùwàlá dé ṣíṣe àlùwàlá nínú Islam ó bá ìrún wà ní kìí ṣe pé ó wà nílẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ló fàtà àwọn fi ní ti sọ wípé ó kú ọdún kan táà náà ó ṣe hijira nínú sàlùwàlá ló bẹ̀rẹ̀ ó kọ ọdún kan tí ó ṣe hijira lọ sí

بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى اليوم قال المصنف رحمه الله باب الوضوء يجب على كل مكلف أن يسمي إذا ذكر ويتمضمض ويستنشق ثم يغسل جميع وجهه ثم يديه مع مرفقيه ثم يمسح رأسه مع أذنيه ويجزي مسح بعضه والمسح على الإمام ثم يغسل رجليه مع الكعبين وله المسح على الخفين نعم. نعم نعم ولا يكون وضوءا شرعيا إلا بالنية لاستباحة الصلاة فصل ويستحب التثليث في غير رأس وإطالة الغوغة والتحذير وتقديم السواك وتقديم السواك استحبابا وغسل اليدين إلى الوسطين ثلاثا قبل الشروع في غسل الأعضاء المتقدمة فصلا وينتقد الوضوء بما خرج من الفرجين من عين أو ريح وبما يوجب الغسل ونوم المضطجع وأكل لحم الإبل والقيء ونحوه ونفس البكر نعم آه، الحمد لله ṣẹ́rá àwọn tí wọ́n sọ yìí àwọn ni àwọn mọ̀sáyò àlùwàlá tàbùkátà sí tí ó jẹ́ wípé tá a bá ti mọ́ tá a gbọ́ yé dáadáa nígbà tá a ti mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú àlùwàlá ni káṣí lọ mọ́ àwọn ẹ̀rí ẹ̀ ní àwọn ààyè rẹ̀ ṣẹ́rí àwọn kọ́ ìdà tó wá ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ní ké báàbù yìí ní tó wà ń bẹ̀ pọ̀ one aláàkọ́ ni fàrọ́ ìlú àlùwòdò àwọn kan wò ní ó jẹ́ ọ̀nà àyàn nínú àlùwàlá òní àfibẹ̀rẹ̀ eléyìí tí wọ́n fi tẹ̀lé òun ní súnánù àlùgbò ọ̀nà àwọn so kátó sọ̀rọ̀ súnánù yẹn wọ́n fi ṣòro tó tẹ̀lé ṣòro tó wà mẹ́ pé wàrà ya kó nùgbòdó à ń ṣẹ̀rẹ̀ yíyan ńlá mi níyà yẹn sábàtò ni mo rẹ̀ pálá ti so mọ́jẹ̀mú àlùwàlà lẹ́yìn ìgbà náà súnánù àlùgbò wọ́n fi tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ kù náwó akéwọ́ àlùgbò so ìgbà tá a bá dé nìkọ̀ọ̀kan ńlá mọ̀ sọ̀kọ́ ìdà tó so mọ́ káàkà mọ́ sí sábdò kọ́ ìdà náà so lẹ́yìn ìgbà náà ni ọ̀rọ̀ elmas alalhufai masala tó dádó nínú fíkí lòun láàkí wọn sọ gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú àkàmù ẹ̀ so àwọn tó ní ṣe pẹ̀lú àkàmù ẹ̀ táàyè bá ṣùgbọ́n kọ́ ìdá aláàkọ́ta sọ ń bí sáfì máa kàtírà lọ àwọn àmọ́ sọ̀rọ̀ kúrò àtàbà dé àwọn ibi tí ó jẹ́ màtí a lè fi gbọ́ bá fọ́ rẹ̀ dáadáa wọ́n ní pé mashruhatul wudu'i mashruhatul wudu'i ijaban wa istihbaban tawqifiyatun ala an-nas mashruhatul wudu'i إيجابا واستحبابا توقيفية على النص ìtumọ̀ ilé yóò sì wá láǹfààní ìgbà tàwà bẹ̀rẹ̀ sí makatira ìlọ o ní kí àwọn nǹkan tó bá ṣẹ̀rí àmú táà máa ń ṣe níbi àlùwàlá bóyá sọ pé ara ọ̀ràn yìí àlùwàlá ni mi ò àbá sọ wípé ara súnà àlùwàlá ni mi ò tawqifiyatun tó sì jẹ́nà sọ̀tọ̀ lálàáfíà ṣáàjọ́ tí wọ́n tí mo sọ yẹn yẹ́ báyìí ní àti ìgbà tí gbọ́ mi lé náà náà sọ̀kọ́ olù alìmáàtì tó wá sọ yìí pé yajibu ala kulli mukallafin ó ní ó sọ̀rọ̀ àyàn ẹ̀rí wípé fàrọ̀ ìdólògbòdó nìyàn fún gbogbo ẹni tá a láìwọ̀bọ̀ lọ́rùn ilé ti ṣe kullu muslimin hafirin bá a lè pè alẹ́ pẹ̀pẹ̀ yìí náà gbá lẹ́gbẹ̀ẹ́ tàbá sáà ìtumọ̀ rẹ̀ yẹn dáadáa mo rò pálá yìí ìjọ tó jẹ́ mùsùlùmí tó bàlágà tí orí rẹ̀ tí ó sì dùnú lọ́bẹ̀ só ti yé bá ní sí tí ó sì dé tí ò sì mú tó mùsùlùmí ni ó ti orí rẹ̀ fún ìdá wọ́n kọ̀ rẹ̀ pẹ̀lú pé kó gbà náà mọ́ inú ìgbàgbé so n tá a fẹ́ sọ yìí ó gbọ́dọ̀ jẹ́ pé ó rántí tí èsì kó gbàgbé torí pé Al-Kùránì ti sọ yìí pé Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ìrẹ́ ọlọ́run bá wa mọ́ gbà wá mú tá أسقطه معبودنا الرحمن يا الإمام سعدي تصامنك الخطأ للشرك والإكراه إجيانقع والنسيان أتبعيك أسقطه معبودنا الرحمن ولما بقى الرحمن تنسي وبقى يقوم به ويقوم معه ولو قال أيمتي إدي توفى إذا ذكرنا kí ni nǹkan tó wá sọ̀rọ̀ àyàn lé lórí òun ni ayùsàmì ayùsàmì àkóso bismillah فالبسملة عند الإمام الشوكاني من فرائض الوضوء هذا الإمام الشوكاني تبعا لبعض الأئمة السابقين láti fi tẹ̀láwọn afáàmìnà tí ó sọ bẹ́ẹ̀ kìí káwọn náà yìí wọ́n kàn dáálẹ̀ látọ̀dọ̀ ara wọn tó káṣe bá súnmọ́là ara ọ̀nà àyàn àlùwàlá ni ṣùgbọ́n mọ́sí àlàfíà ni ìlàbù tó sì wà ń bẹ́ẹ̀ ṣìláàbù tó ṣe wípé ààlẹ́ sọ pé náà ní kíma ní ẹ̀ẹ̀mọ̀dí ìdílù sábà sọ pé bísmìlá ọ̀ràn àyàn ní níbi àlùwàlà àwọn nǹkan tó jọ́ràn yẹn bí àlùwàlà yòókù tá a fẹ́ máa sọ yóò wà ní sọ́lọ́tù lè máa yí dára ká fọjú ká fọwọ́ ká fẹsẹ̀ tí ó jẹ́ wà ní sọ́tù máa ọ̀sìn bẹ́ẹ̀ wà ń bẹ yáyà lábẹ́ náà mú lọ sọ láti sàbùsílẹ̀ owó tó وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم gbogbo ilé ìbẹ́ ní sọ́ọ̀tù Maida adẹ̀bí sọ fún ayé pé ká tó sọ pé kankan jẹ́ wájìbù tàbí kankan jẹ́ mustahabu ẹmọ́jà àjọ àjọkọ ìlà o ó gbọ́dọ̀ jẹ́ wípé tàwọ̀kì ìfìyà tó ń ara nìyàn láàbùdà mí ní wòrò dì nà àgbẹ̀dọ̀ rẹ̀ rí tọ́yìbù àwọn wọn ní alákọ̀ọ́kọ́ àwọn tó sọ wípé kò kìí sára ọ̀ranyàn àlùwàlà tàbí kí n kọ́kọ́ gbé báyìí fún wa ṣẹ́rí mashru'iyyatu eh, albasmala níbi alwàlá gbogbo àwọn àfáà ní àsọkúnyà lè ṣe lọ́pọ̀lọpọ̀ mo rò pálá yẹn ti nítorí àwọn àhàdíìsì tó wà lórí ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú basmala bó jẹ́ kémi ọ̀la làáfíà mi ṣùgbọ́n sí ọ̀ràn àyàn ni àbí súnnà ẹ̀sìláfù wà mẹ́rin tó ti yé nìsìn tó sì jẹ́ ẹ̀sìláfù gidi ara tó wá bí ẹ̀sìláfù yẹn ni wípé wọ́n ní àwọn nǹkan tí ó bá jọ ràn yàn àlùwàlá tàbí yóò jẹ́ mú sàhábù níbi àlùwàlá tí a ń pàdé mọ̀ pé kọ́ ìdà nípa àgbọ̀lọ̀ rí nọ́ọ̀sì àni ok ní ìsìn kò sí nọ́ọ̀sì nínú Al-Qur'an nínú Suratul Maida àwọn ajá wọn ní ìlọ́pẹ̀ ara o nọ́ọ̀sì ti yíyọ ẹnu àti fífín mú sọ wà ní Suratul Maida ṣebí ẹfọ ojú yín lọ́wọ́ àmẹ́ so àwọn afáàdáhùn pé ó wà ń bẹ̀ dímú náà ó gbọ́dọ̀ jẹ́ pé nọ́ọ̀sù yẹn yóò gbé nọ́ọ̀sán àwọ̀dẹ́mùnà tó bá gbé nọ́ọ̀sán ọjọ́ ọ̀ràn yàrá tó bá gbé dẹ́mùnà náà wọlé ojú tọ́lọ̀ wọn bá ń sọ sí mú wà ń bẹ́ àbí ọ̀sẹ̀ náà ń bẹ́ níjẹ́ ìjìnlọ wà ń bẹ́ wọn gbé àlàyé mi ti tó ká máa sọ wípé ṣebí àárín nǹkan mìíràn náà tí ò sí ń bẹ̀ tí wọ́n sọ pé ara rẹ̀ ni so di ẹnu sí so àwọn tí wọ́n sọ wípé kì í sọ̀rọ̀ àyàn ni kéèyàn ṣe bá súnmọ́là kéèyàn bá fẹ́ sàlùwà kí tó bá ṣe kò sí wàhálà tó bá ṣe kò sí wàhálà so wọ́n ní pé nítorí pé kò sí nínú kò sí nínú sọ́ọ̀tù Al-Maida láàbímúná lánà sọ́ọ̀nù wà láàbímúná ìkẹ́lẹ̀ kejì tí wọ́n mú wa wọ́n ní wípé gbogbo ẹni tó gba àlùwà lánàbí wà pátápátá gbogbo hadith ti mẹ́lò rẹ̀ bó ti pọ̀ tó tí wọ́n ti gba sífàtò òdóyè nàbí yìí wa hadith ti Usmanu yóò àti gbogbo sàbí tó gba pátápátá ẹnì kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ bá súnmọ́lá so lè jẹ́ ọ̀ràn yàkánámi màmá máa fi rẹ̀ tọ́wájẹ́ kí gbogbo sàbí wọn wà ní rí káà nẹ́bí ṣèbí sílá yìí wọn wà gbàmọ́ gbogbo àwọn nǹkan yòókù tá a ṣe pè ní fàrọ ìdù láàrin kóṣù kò yé báyìí bọ́ àárín ti bá súnmọ́lá ọ̀rọ̀ yẹn ọjọ́ bẹ́ẹ̀ ní oníkó wà bí ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ kéde ẹsẹ̀ pọ́jọ́ bẹ́ẹ̀ gan lásán oníkó wà ní láti náà àfáà tó pé ọ̀ràn yẹn ní ká ṣe wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam sọ pé wà láàwùdó á liman lam yazkur ismallahi alaihi ẹni yòówù tí ó bá dárúkọ ọlọ́run ọ̀làlùwàlà ìpè kódà ọkọ̀ ọjọ́ ọ̀rọ̀ yìí tó jẹ́ ara fàárọ̀ ìdù lásán ara ṣẹ́rùtò ni torí pé ṣẹ́rùtò tóbi ju fàrídọ̀ lọ o téèyàn bá kí wọn tó fi ọ̀ràn yàn rún lẹ̀ sùdúrù nínú akéyàn kínú pẹ̀lú nàìjíríà lára inú rẹ̀ lálàáfíà ṣùgbọ́n tó bá ju wájìbò lẹ̀ inú rẹ̀ lálàáfíà bí kò má jókòó láàrin ibi tó yẹ kó ti ṣe tàṣáhùd ọ̀nà àyàn ní kó jókòó níbi tàṣáhùd alákọ̀ọ́kọ́ tí mo bá fi sojú lò sọ àrùgbé ó lè fi gbé mọ́jẹ̀mú bí kò kò ní àmú ah, ṣe jí báyìí mú ọkọjọ́ ti lọ ní mo wà lọ́ọ́ káìlà àárín wa sọmọ gẹ̀ẹ́fẹ̀ láago mélòó ilẹ̀ tó yẹ́ pé bẹ́ẹ̀ ṣe ká tún bá àtàn náà lóṣù ó sì jí láago mẹ́jọ ó mọ̀ pé tó bá jẹ́ àsìkò àìlà ó tún rẹ̀ kí ṣe so àwọn kan sọ pé torí pé àwọn sọ pé kò sí àlùwàlá kò ní ẹni tí ó bá dárúkọ ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ ní àdéhìí tó ti yẹ wá ní ipò lálàáfíà àwọn tí wọ́n sọ wípé ọ̀ràn àyàn ni wọ́n ló lálàáfíà nítorí wípé oríṣiríṣi ọ̀nà ni hadisi yẹn ṣe kí ni ó ló bá wọn tó ká mọ̀ bá dé nà pẹ̀lú mọ́ báyẹn ni nítorí lálàáfíà ni ti bá súnmọ́ lára lọ́la nítorí pé hadisi yẹn kọ́ ó ṣe kí ni ó lálàáfíà hadisi wípé kò sí àlùwàlá àyà fún ẹni tí kò bá dárúkọ ọlọ́kùnrin bá lórí ó ṣe kí ni rárá tí àdíyèsí bá ti dé gbogbo fáàmù tá a bá fẹ́ máa fàyọ yóò wò ní torí gbogbo fáàmù tá a fẹ́ máa fàyọ yẹn ìgbìyànjú ni wọ́n lẹ́yìn ṣe hádà fi mọ̀ orí gẹ̀ẹ́nà tí nọ́ọ̀sì bá ti wá kò sí ṣe hádù tó yé wa bá ní sí ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ tó ní ṣe pẹ̀lú mọ́sálà yẹn náà wáyẹ̀tàmọ́dùmọ́dù wáyẹ̀sánṣẹ́ńkà ẹ̀rọ akọ́sókè rẹ̀ yí dé wáyẹ̀sánṣẹ́ torí wọ́n fi sí nǹkan mẹ́ta ni nǹkan mẹ́ta ni yóò domi ṣùkùṣùkù lẹ́nu yóò fi mi omi símú yóò sì fẹ̀ síta ṣẹ́kùn ti di mẹ́ta mẹ́ta ni pẹ̀lú nǹkan tá a sọ wípé agbọ́dọ̀ rẹ̀ rí kílẹ̀ rí iye mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta o ní kí àyà máa ìdà yẹn kó mẹ́tẹ̀ẹ̀ta sí ẹlẹ́ẹ̀kejì ní kí ànábì sọ́lá aléwájú ọ̀sọ́lá kò sí àlùwà lárí láìsí mẹ́tẹ̀ẹ̀ta àwọn ṣe bí fílò ànábì ní fílò ànábì ọ̀yẹ́ kọ́ dá lálà lòójó sí èlò rẹ̀ tó fi ìntàpéjì ń tọ́lọ̀ sọ ni àjẹ́ pé ó sì ń ti fáàlù àṣẹ tọ́lọ̀ ń pa ni ṣùgbọ́n bí táàlù mo rò pé yẹn ó yé wa bá nù sí so ìdíyàn kàn mà ní pé tá fẹ́ fomi sẹ́nu fomi sí mo fi síta omi ẹyọ kan lèyàn máa ń lò fún mẹ́tẹ̀ẹ̀ta omi ẹyọ kan òun lèyàn máa ń lò fún mẹ́tẹ̀ẹ̀ta ọwọ́ ọ̀tún la sì máa ń fi fomi sẹ́nu fomi sí imú ṣùgbọ́n ọwọ́ òsì la fi máa ń fi síta ẹjọ́ yìí mo ti sọ yẹn o alákọ̀ọ́kọ́ ti ní pé mẹ́tẹ̀ẹ̀ta gọ́ọ̀fà ẹyọ kan lèyàn fi ṣe ọwọ́ ọ̀tún lèyàn fi ṣe méjì ọwọ́ òsì lèyàn fi ṣe ọ̀kan ọwọ́ òsì báyìí fomi sẹ́nu ó gbé òsùkùsùkù ó fi sí imú ṣùgbọ́n tó bá fẹ́ fi síta èyí lọ́wọ́ ọ̀tún ọwọ́ sí ìyẹn ló bá súnà mọ́ ṣùgbọ́n tí ṣe yẹn lọ́jọ́ ràáyàn fífẹ́ bọ́ọ̀rù fàyọ̀ kan ṣe àti fífọwọ́sì ṣe tó yẹ kí yẹn fọwọ́sì ṣe ìyẹn súnà ni ṣe é kìíní yẹ kílẹ̀ àbáhùn ìyẹn ò sí lára ọ̀ràn yẹn mọ́jà fọ́ ò sọmọ yàgò sí la jẹ̀mí àwádìí lẹ́yìn ìgbà náà yóò fọ gbogbo ojú ẹ̀ láti ibi tí ṣẹ́rí ẹni tó bá ní tẹ́rì pọ̀pọ̀lọpọ̀ wa inú wa máa ń sáṣítà wọ́n sọ pé láti bí yóò kéṣe láti bí yóò láti ibi tójú ti bẹ̀rẹ̀ ní ibi tí ò ti sí irun o sáà ń gbọ́ nǹkan tí mò ń sọ yé àárí pọ̀pọ̀lọpọ̀ wa inú wa wá báyìí téèyàn bá rí láti bí tó ti já ẹgbẹ́ bí àfẹ́gbẹ́ bí ìlàbí ó ti jálẹ̀ ó ti jálẹ̀ ó bá ti sáré ni wọ́n máa ń pè ẹ̀rí bí ni wọ́n ti wù eléyìí ń tiẹ̀ òun wá síwájú ni tí o mọ́ sọ pé láti bí ìhò tó bá ní láti bí ibi nǹkan tí ò sí rún bẹ̀ àti bí iná tí ò sí rún bẹ̀ tí ò ní sàrójú ni tó tí ẹni sìn sùn èèyàn fọ̀ láti bí ibi ẹlòmíì ò ní tó yẹ kí ibi iwájú báyìí náà ni wọ́n tẹ́ ó ti bẹ̀rẹ̀ tó ibi tí ò sí rún bẹ̀ yẹn ara ojú rẹ̀ ni tó tí ẹni sìn àti bẹ̀ ló ti fọ̀ kékeré tó kàn wá wájú ìhùn sáwájú ni ó sì fọ́ débi tí mọ̀jùmọ̀ rẹ bá parí sí lẹ́ni tó bá ní mọ̀jùmọ̀ tó ti tó bá ní mọ̀jùmọ̀ ó fọ́ débi àgbọ̀n rẹ wọ́n tó bá ní mọ̀jùmọ̀ ibi tí mọ̀jùmọ̀ rẹ bá parí sí ló fọ́ dé ìgbà yẹn ló tó fọ́jú o tó ti yé o kẹ́kẹ́ tó ṣe báyìí tó mi ọmọ débi tí ò ní débi àgbọ̀n o yóò débi àgbọ̀n yóò sì débi mọ̀jùmọ̀ rẹ nítorí pé ní pé èèyàn fọ́jú nìyẹn èèyàn ó dẹ̀ fọ́ láti bí iná síbi iná tó ti látòkè

yóò fọ ọwọ́ rẹ̀ wà ń tẹ́bí ìhòwò lè ṣe yìí ẹ̀rì kí gbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlùwàlá wọ́n bẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ básímálà ní tí wọ́n fi tẹ̀lé lọ́jú wọn sọ̀rọ̀ kí kọ́kọ́ fọ ọwọ́ dọ̀rùn ọwọ́ síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ sọ fífọwọ́ dọ̀rùn ọwọ́ sì ní ṣe ó a kìí ṣe àrọ̀ ọ̀ràn yàn lọ́la tí ó ti yẹ́ yìí nítorí fi bu omi ní fi níta kọ́kọ́ fọ̀ à ń kọ́kọ́ ń fọ òhun ká tó bẹ̀rẹ̀ àlùwàlá ni ayédèrè kébi tá lùkọ̀rọ̀ ayé náà ti bẹ̀rẹ̀ ní fífà mú sí ìlú ojú ẹ̀fọ́ ojú yín ìtumọ̀ tí ó pàtàkì ni wípé nígbà tá a bá fẹ́ fọ ọwọ́ ibí yìí ló ti bẹ̀rẹ̀ o kìí ṣe tí ó ti ó fọ ni o gbọdọ fọ káfù mọ́ ẹni tó bá fọ ọwọ tó bá fọ ibi ìsíbì kò sàlùwàlá o tí yé wà nìsí kò ṣe kí ni o kò sàlùwàlá torí pé ibi ìtọ́ fi ilẹ̀ ni o ànúṣọ́lá aléwálé ọ̀sọ́lá kò sì sàlùwàlá àti ẹ̀rí kó torí pé èèyàn fi gbọ́dọ̀ jómi ọwọ́ gbogbo nú bí èèyàn tó ṣe bẹ̀rẹ̀ láti bí èèyàn fọ yìí èèyàn máa fọ ọmọ kìí ṣe bá ànábì sọ́lá àlewà lọ́sà ní sára ẹ̀dọ́ fi sọ kí máa mil fàkọ̀ ẹ̀ kìí ṣe bí ìlọ parí sí o kìí ṣe bí kókó ìlọ parí sí èèyàn fọ́ ní gbogbo bíi tó ti èèyàn fọ́ ìbẹ̀yìn èèyàn fọ́ mọ́ sálàyé mi yẹn tó ń yé náà fún mayam sáà ọ̀rọ̀ sáhùn máa odò náà yìí lẹ́yìn ìgbà náà yóò pa orí rẹ̀ máa odò náà yìí pẹ̀lú etí rẹ̀ méjèèjì nítorí wípé etí méjèèjì àrà orí ni hadithi sọ pé al-udhunani min ar-ra's al-udhunani min ar-ra's so etí méjèèjì àrà orí ni nígbà tó ti rí báyẹn ẹ̀ẹ́rì wípé etí ò sí inú al-Qur'ani orí ló wà ń etí ò sí nínú al-Qur'ani kí ló wà ń orí ló wà ń tọ́ ìbí kí ló dé tó fi wá fi máa ozona ihe sí nítorí wípé ara orí ni alákọ̀ọ́kọ́ ó ti gbé dímúná tí ò bá ti ẹ̀gbẹ́ náà sàn ààyà máa ìdà gbé dímúná bí ò bá ti ẹ̀gbẹ́ kí ni kọ́ ìdà sí wà wípé àtàbí àwòfin wujudi tàbí àwòfin hukmi التابع في الوجود تابع في الحكم التابع في الوجود تابع في الحكم tó bá جاي jẹ́ wípé bíbẹ̀ rẹ̀ àti bíbẹ̀ nǹkan kan wọ́n jọjọ wà papọ̀ ni bíbẹ̀ rẹ̀ tẹ̀lé bíbẹ̀ nǹkan báyìí tí ò bá sí orí ni kò ní ṣe níbo ni ó jò sí tó ti yé báyìí nìsín sọ̀rọ̀ òun náà tẹ̀lé níbi ìdájọ́ ni ìdí nìyẹn tó fi jọ́jọ́ wípé àfọ̀ ìdí máa orí ni then kẹfì yàbá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam bó ti gbà lọ́la rẹ̀ yẹn so yí bá náà ó wá kú bọ́ọ̀ láti fọ orí wọ́n ni wà yí jẹ́sí ó mọ́sàwùbá àgbẹ̀yìn wà yí jẹ́sí ó mọ́sàwùbá àgbẹ̀yìn mọ́dà àbíkan nìyẹn nínú àwọn mọ́dà imam Shafi'i àtàwọn ó ní wípé èèyàn lè pa apá kan nínú orí èèyàn lè pa apá kan nínú orí kí èèyàn má pa ẹ̀ ní tí wọ́n ń ṣàwọ́ká ní sọ́ńbẹ̀ yẹn kò lálàáfíà ẹ̀rì mọ̀jú ìdí ni wípé sẹ́rí ẹ̀rì gbogbo àlámọ́ tẹnu fáwọn èèyàn wípé ọ̀rọ̀ ẹ̀sùn àtọ̀rọ̀ àṣẹrí àrọ̀bíyà tí ọba ti lárúbáwá kò lè gbọ́ sẹ́rí kí ló fa ìṣẹ̀lá lórí wípé ṣé gbogbo orílẹ̀ àpá ni àbá àlẹ̀ pápá àtẹ bá àlásán ló fà ìgbàdọ́ ọlọ́run sọ pé wà mú sáṣẹ́wó bírò òsì ẹ̀pá orí yín àwọn kan nínú àwọn yìí mọ̀ sọ pé báàyẹn ń kí báàbò tẹ̀bọ̀ yìí dùn ní ẹ̀pá nínú orí yìí eléyìí tó túnmọ̀ sí pé tó bá ti lè ṣe báyìí báwọn kan ṣe máa ń ṣe tí wọ́n làgóró bí ìgbà tí wọ́n la bá ṣe báyìí ẹ̀kọ́ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì la kí ni bàbá lọ wọ́n sì dá padà àjẹ́pọ̀ ti o <laughs> ti parí nù sáàtì pàdé ẹ̀mẹ̀ bá àlọ́fà o àwọn tí wọ́n sọ wípé rárá èyí ń pa apá kan ní orí gbogbo ẹ̀lẹ́yìn lè pa wọ́n nítorí pé bá àyẹn ìsọ́ọ̀kì ni àlìbáwò lè ìsọ́ọ̀kì kí nǹkan lẹ̀ mọ́ nǹkan ni tí bá ní dọ̀rọ̀ tó hó bìyàdì sọ́wọ́ mi kan lára àbí ọ̀kan lára ọ̀kan lára tí ó ti bá yẹn dọ̀rọ̀bùtú àlìdìdáàrọ̀ bí yẹ́dì àbí dọ̀rọ̀bùtú yẹ́dì yàní dọ̀rọ̀bùtú ìdìdáàrọ̀ bí yẹ́dì ẹ̀rí pọ́wọ́ mi máa lẹ̀ mọ́ ni tó wà mú sáyẹ̀wò bí ó sì kún ẹ̀rí pé ẹ pa orí tí ọwọ́ yín kan orí yín ni kì ṣe tẹ̀bọ̀ yìí mo rò pálá yìí rìn tìyé ìyẹn sì lọ́rọ̀ tó lálàáfíà nítorí pé àwọn onímọ̀jọ yọ ayé pé nínú lọ́gà alárúbáwà báyìí wà fún tẹ̀bẹ̀yẹ Ibn Burhan ó ní ẹni tó bá sọ kí àlùbáwò lè tẹ̀bẹ̀yẹ àpọ̀dìjá bi shay'in lam ta'rifuhu al-arabu ọlẹ́ntàn ti mú nǹkan tí lábáwọ̀ mọ̀ wá ìtumọ̀ méjì ní bá àmọ́ ń tú ní èdè lábáwà àmọ́ túmọ̀ èso àmọ́ túmọ̀ sàbàdìyà òjàkọ́lù lè jẹ́ تعملون بسبب ما كنتم تعملون فالباء للسببية والإلصام ṣùgbọ́n kí àmà túbà sí tẹ̀bọ̀yì kò lálàáfíà kìí ṣe mí mo rò gbára yìí mi ti wà bí táàlì ọ̀rọ̀ tí wọ́n mú ṣọ̀ká ní sọ ń bẹ̀yìn òṣèké ni o kò wọlé ọlọ́run lọ́mọ jù wàlímọ̀ ṣẹ́wó àálẹ̀ ìmọ̀ọ̀mà bẹ́ẹ̀ náà ni ká páláwà ní tàbí ìmọ̀ méjèèjì àná sọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sọ́lá ń pa àti nítorí àwọn obìnrin táwọn ní wọ láwà ní tí wọ́n ṣe kíni o tí wọ́n wọ̀ fìmà ìyẹn lè pa láwà ní tí ó tí ìbá fẹ́ pa orí ọ̀nà mẹ́ta ló wà fún pípa rí nínú kó ṣe wípé orí yẹn èèyàn nǹkan sí èèyàn ọwọ́ nǹkan kan ni kéèyàn pa gbogbo orí yẹn pẹ̀lú mi mo rò pálá yé mi tí nínú kó ṣe wípé èèyàn wọ nǹkan sí bíi láwà ní ìyẹn wá lọ́nà méjì láti fi pa ìyẹn lè pa kí márùn yẹn nìkan tàbí láwà níyẹn nìkan tàbí kéèyàn sún láwà níyẹn sẹ́yìn báyìí kó pa àásọ orí báyìí tó bọ́ wá pa àásọ orí yẹn tán kó ṣe wà pa láwà ní torí pé àádàtà àásọ orí sábà máa ń jáde ní tiẹ̀ tí yẹn bá wé láwà ní sẹ́yìn pé mi ẹlòmíì wé láwà ní báyìí tí bí ọyọ síta díẹ̀ tẹ́lẹ̀ tó yá kọ́kọ́ fomi nú ibẹ̀ yẹn nù ná kó ṣe wà pa láwà níyẹn sálàyé mi tiẹ̀ tá a bá sì fẹ́ pa á bẹ̀rẹ̀ láti wájú ni a wọ̀ lọ sí papọ̀ a sì ṣàpà síwájú bá sì máa ń pa orí nìyẹn iwájú láti bẹ̀rẹ̀ kìí ṣe báyìí lèèyàn ṣe máa ń ṣe ó bẹ̀rẹ̀ láti báyìí lọ sẹ́yìn ó ń dàpọ̀ láti báyìí lẹ́yìn ìgbà náà ni pé omi tá a bá fẹ́ pa orí la máa fi ń pa etí torí mi sọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ńgbà tá a pa orí tán ọwọ́ wa ti gbẹ omi tó wà lọ́wọ́ wa ti gbẹ ìyẹn lè mọ omi tuntun kó fi pa etí náà èyí ó sì rí pé ìka méjèèjì èèyàn ti bọ̀ ní etí báyìí èèyàn wá fi àtàǹpapọ̀ èèyàn fi búrọ̀ṣì etí lẹ́yìn tí wọ́n pa etí ni ẹ̀dàkùn ẹja mọ̀dé o náà sọ́mọ yàbùsílá rèjìlá igi máa lè kààbà yìí lẹ́yìn ìgbà náà yóò fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò fọ papọ̀ sẹ́ni tí wọ́n fi ń lo máa tí wọ́n fi lo ìlà ni wípé kọ́ìdà kan wà yìí pé sí ẹ̀hálì lọ́gọ́yà tó tẹ́lẹ̀ kọlù fìlìmọ̀gọ́yà ẹ̀hálì lọ́gọ́yà tó yọ́dá olú fílmàgọ́yà ṣe tí wọ́n bá sọ wípé ó ṣe nǹkan débì ṣe tí wọ́n kà mọ́ náà dárẹ̀ nísìn tí wọ́n bá sọ wípé gé igi yìí láti bí ìṣíbì ṣé kìí ṣe tí wọ́n bá ti débì ní kí n dádúró kí mọ́gì yàn àbí kí n gé òun mọ́ kí mọ́gì tó bá wà lẹ́yìn ẹ̀yìn ṣé ìláyẹ̀ ṣé ìtumọ̀ rẹ̀ dín sọ ní pé tẹ́bá ti débi mẹ́rífà kò ní kẹ́ dádúró àbí ilà ìlmọ̀rọ̀ fi fi pé kẹ́ fọ mẹ́rífà kò mọ̀ mo rò pàlà yẹ̀ méjì so ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ní mímọ̀ lọ síbẹ̀ òun ni wíkẹ́ yóò fọ mẹ́rífà kò yẹn mọ̀ ni torí ìlà ìlmọ̀rọ̀ fi pìtìtì kan mẹ́rífà kò pé ẹ̀fọ́ mọ̀ ni a fi lò máa láti fi túmọ̀ ìlàmẹ̀ yẹn sálàyé méjì wà kìláàfù wà ń bẹ àwọn kan tó pé rárá ìbọ́lọ́run sọ pé sàlámù ní àhátà mọ́tọ̀lá ìfàjọ́ wọ́n mọ̀ tọrọ sàlámù fáwọn èèyàn tí títà alfàjàrí ó ti yọ tí ó fi yọ tí títà alfàjàrí bá ti yọ wọ́n ti lọ tó túnmọ̀ sí wípé wọ́n ti dẹ́gọ́yà àti tí wọ́n fún wọn ṣùgbọ́n sọ yọba wọn àbí ọ̀yọba wọn tó yọba wọn àbí ọ̀yọba wọn yóò yọba wọn yóò yọba wọn tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé òun náà wọ̀ bẹ̀ tó ti yé nìsín torí tó lálàáfíà ní wípé á fọ ibi báyìí àwọn afá sọ pé ìláàfù tó ń wá lórí ọ̀rọ̀ wípé ṣé káàbù wà lára ẹsẹ̀ tá a fọ̀ ṣé mẹ́rìfà kó wà lára ọwọ́ tá a fọ̀ ìláàfù yẹn ìláàfù nàábì fún kò sí ńlẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tó ti lọ́nà àsálàfù kò sí ìláàfù yẹn lọ́dọ̀ ṣùgbọ́n bí táyé ìláàfù yẹn láyọ̀ tàbá ṣùgbọ́n tó lálàáfíà ni pé a fọ ọwọ́ wa láti bí láti bí ni o a sì fọ bí ìmà ṣùgbọ́n náà ṣọ́ra òfin àádọ́ fọ́bí pọ̀lọ̀ àpọ̀ díẹ̀ báyìí tó n'a náà ní ẹlẹ́kejì náà á sì yà ká ọwọ́ bẹ́ẹ̀ náà láàfọ̀ ẹsẹ̀ àáfọ̀ kókó ẹsẹ̀ yìí àáfọ̀ mọ̀ á sì yà ìkẹ́ ẹsẹ̀ náà nítorí pé násù tọwọ́ ó kí ni o gbé wá bẹ́ẹ̀ wà lahul ala al-khuffayn nínú kan tó lẹ́tọ̀ fún yàn láti nínú kan tó ẹ̀ká bá á padà síbẹ̀ ẹja nígbà bá débẹ̀ kí n mọ̀ sọ. wọ́n ní bẹ́ẹ̀ náà ni ó lẹ́tọ̀ọ́ fẹ́ni tó fẹ́ ṣe àlùwàlá kó pa kófò rẹ̀ méjèèjì kó pa kófò rẹ̀ méjèèjì mo rò pé ojú wa ti ń jẹ́ kófò fáyidà kan wà bẹ́yẹn tá a gbọ́dọ̀ mọ̀ wọ́n ní kí al fi mashi ala al-khuffayn al في المسح على الخفين الإطلاق ìtumọ̀ rẹ̀ ni pé ìpìlẹ̀ nínú ẹ̀sìn ó ní pé ọ̀rọ̀ pípa kúfù kìí tí a máa ń kọ ìyádà pẹ̀lú ọ̀ràn kúfù kan ìgbò tí má jẹ́ kúfù ni wọ́n fi kíní yẹn gbá àwọn mọ̀záìbò tí ń sọ wípé tí ẹ kò fò báyìí lè ya àlè wa tàbọ́jẹ́ kò fò tí ọ̀fẹ́lẹ̀ tí ò tí wọ́n ní àlè pa torí pé lẹ́yìn ìdọ̀tí àbẹ̀rùkù lè jìnà sẹ́sẹ̀ mẹ́ sọ̀sọ̀ ṣẹ́wò ni wípé kò fò bóyá jẹ́ sàfáfù ni o tàbọ́jẹ́ mọ̀hárọ̀ ọkọ̀ eléyìí tó ti ya àlè pa torí ìpìlà kan ẹni tó bá fẹ́ kọ ìyáda rẹ̀ pẹ̀lú wípé ìran báyìí láàlẹ̀ pa ìran báyìí láàlẹ̀ pa ẹni tó ń gbọ́dọ̀ mẹ́rin wa sáàjọ́ mi yé nìsín ṣùkọ́ ìdà alákọ̀ọ́kọ́ nígbà ọ̀rọ̀ àlìmọ́sọ̀wọ́lá àlùfọ́fọ́ ìrìnìyàn ẹlẹ́ẹ̀kejì eléyìí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfà nípa àlùmọ́sọ̀lá nǹkan fáìmù ní wípé láàbù dàmínà tàwọ̀pẹ̀yì ó lásìkò ìyá ọmọ wà lẹ́yìn lálẹ́ ìmọ̀kìlíyìn wàsàlásà tó ẹ̀yà mi nínú sáàfì náà nínú àwọn kátà tún gbọdọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ àlùmọ́sọ̀lá nǹkan fáìmù ò ní pé القول الصحيح القول الصحيح هو هو أن تمام المدة أن تمام المدة والخلع خلوة تيمية يبطل المسح للطهارة يبطل المسح لا الطهارة ìtumọ̀ ilé ní pé ẹni tó wà kúfù tó sì máa sọ lórí ẹ̀ ó wá fẹ́ kí òun tí ẹ̀kì máa sọ lọ́sí lórí ẹ̀ kúfù kọ̀ fọ́ ẹsẹ̀ nígbà bẹ̀rẹ̀ sàlọ́ ọba bọ̀ mo rò pálá yìí mìtí ọba bọ̀ ọba lọ kí òun tọ̀hárọ̀ ẹ̀yìn ò bàjẹ́ ó lè fi kí òun sálàyé mìtí ṣùgbọ́n kó tó tún lè ṣe mọ́ṣù lórí kúfù yẹn mọ́ àyàfi kó tún wà lórí tọ̀hárọ̀ padà kò lè ṣe mọ́ṣù lórí rẹ̀ mọ́ mọ́ṣù yẹn ti bàjẹ́ bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti táìmù tí ṣẹ̀rí àwà kọ́tà tó bá ti pé látọ̀júwẹ̀ wọ́n fún mọ́sáfíìr ní ọjọ́ mẹ́ta ọjọ́ kẹta wá pé ó dẹ̀ ti ṣe mọ́ṣù kan lọ́wọ́ ó sì lè máa lo tọ̀hárọ̀ yẹn lọ báhùn jọjọ́ kejì tí yóò bá ti sùn tí yóò sì ní jànábà ṣẹ̀ǹkù yóò dọjọ́ kẹrin ṣùgbọ́n kò lè pa amọ́lẹ́yìn tí èyí tó ṣe gbẹ̀yìn bá ilé já kò tó lè pa amọ́ bá ṣé kí ní yẹn fi yé bá tàmáàmù lè mọ́jà káṣíkò tó tí wọ́n bá fi ah, ó ti kọjọ́ mẹ́ta ó ti kọjọ́ mẹ́ta ó lè pa amọ́ ṣùgbọ́n tọ́ àárọ̀ rẹ̀ yẹn ò tí bàjẹ́ àfi tó bá àṣàdáfà lò tí ó ti tó bá wá àṣàdáfà lẹ́yìn ìgbà náà lẹ́yìn ọjọ́ kẹta kò ṣùgbọ́n tọ́jọ́ yẹn bá pé tí ó ṣe ìhẹ́dáàsù ó lè máa fi kí òun lọ́wọ́ tọ́jọ́ sì ti pé títí tí ó fi ṣe hádásù ní ìjó fi ní ìdíkó pa tí ó máa yẹ ọ̀rọ̀ yẹ bá wọn إشراط لبسهما على الطهارة ìtumọ̀ ilé ni wípé ara májẹ̀mú tí má sọ̀rọ̀ èèyàn lórí àkófòfin lálàáfíà òun ni wípé kó o tó wọ̀ wọ́n ọjọ́ ìyẹ̀pọ̀ lálùwàrà o lè pa kó fòtọ́ ọwọ̀ nígbà tó ní tọ́ha ọ ẹ̀rí wípé anúbísọ́lá aléwálé ọ̀sọ́lámà òun sàlọ̀ aláńjọ́ kan ó sì wà kó fò ìkan àwọn sàmì onífàhà wáyé tó lè ánzíà kò fàyè mo bá lọlẹ̀ pé kí máa bá fòfò rẹ̀ ó ní dá àhúmá fa inni àjàkọ́lì tó hùn máa tọ́ ìrántayọ̀ mo wà àwọn méjèèjì tí mo sì wà lórí ń gbà náà ni táwọn méjèèjì náà sì tún mọ́ nítorí tápàlà sọ ní sí. sọ́ọ́ di ẹ̀yìn sí bákan ọ̀rọ̀ tó lálàáfíà ò ní wípé láyà jí ó zò lè mọ́ sẹ́wò ààlà ìlàkófì nẹ́dí sí àwìlì mútànàjì láyà jí ó zò àìlùmọ́ sẹ́wò ààlà ìlàkófì nẹ́dí sí àwìlì mútànàjì àìlùmọ́ sẹ́wò kẹ́yìn àpá kó fò tó ṣe wípé awọ jẹ́ bí sí awọ ẹlẹ́dẹ̀ ni tí ó ti ẹni tí tàbá wọ̀ kú bẹ̀jẹ̀ tí wọ́n wú kò lálàáfíà tí ó ti yé báyìí nìsín tàbí míì tó yẹ pé ẹ̀gbin ti wà lára rẹ̀ ó ti tẹ̀sẹ̀ bọ̀gbẹ́ ọ̀rọ̀ lọ fọ̀gbẹ́ yẹn nù kú bẹ̀ tí ó ti yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú kófò tí wọn ò sọ nìyẹn tá a ti gbọ́dọ̀ mọ̀ tá a ti gbọ́dọ̀ mọ̀ ní ṣókí náà ẹja bọ́ sí ibi masala àwọn májẹ̀mú wọ́n ní pé wala yakunu wudu'a wala yakunu alwudu'u wudu'an shar'iyya ìtumọ̀ rẹ̀ nù wudu'u ní jẹ́ wudu'u tó bá ṣẹ̀rí àmú illa binniyya àyàfi pẹ̀lú àníyàn àyàfi pẹ̀lú àníyàn àníyàn wípé mo fẹ́ sọ ìrun dẹ̀tọ̀ ìyẹn náà kìláàfù wà mẹ́ nítòfà kìláàfù ni wípé nítòfà kìláàfù òun ni wípé one nígbà tá a sọ̀rọ̀ kíní lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tẹ́símíyà lẹ́ẹ̀kan a ní pé kò sí nínú àyà yẹn ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ pa ní pé kò sí nínú àyà

ṣùgbọ́n kíyàn fẹ́ fọ́pá fọ́jú kíyàn sọ wípé ó gbọ́dọ̀ láníyàn pa ní àlùwàlá lòun ń ṣe ayà yẹn gbé yẹn wa ṣùgbọ́n pé kọjá àníyàn ìsìnbá àti sọ́lá ayà yẹn gbé wa so yé báyẹn nìsín ìyẹn ló fà tó dájẹ́ pé kìláàfù wa ń bẹ àwọn jùmúrù náà wọ́n ní mímọ̀ sọ wípé àìwọ̀sá ìlú tẹ́kẹ̀rọ ìlà níjà ṣé ẹ pé àlùwàlá tá à ń ṣe yẹn kìí sùn gangan la níbi lè bá ti ṣe a ní ìdí ẹ̀ fún nǹkan kan ni ó lè bá àlẹ́tọ̀ fún aláti kírun ni tó bá rí bí a jẹ́ kí àlùbòdó ò wà sí ìyàtọ̀ wà sọ látò bá ọ̀yàtọ̀ àlùbòdó ò wà sí ìyàtọ̀ wà sọ látò bá ọ̀yà tó bá rí bẹ́ẹ̀ ṣe bí ráyà láàrin ìdíká láníyàn fún kìí ṣe wà sílà ìtàwọn àhànàfíyà sọnù wọ́n ni yíkẹ́ àlùwàsá ìlú látàfẹ́ ìlànà ìyà tó yé báyìí ní àlùwàsá ìlú látọ̀fẹ́kẹ́rú ìlànìyà ṣùgbọ́n àwọn jùmọ́ rẹ̀ sọ pé àlùwàsá ìlú tọ̀fẹ́kẹ́rú ìlànìyà ẹ̀jẹ̀ rí wípé lèlùwàsá ìlú ọ̀tún alùmọ̀kọ́sí tó bá rí bí ọ̀rọ̀ jùmọ́ rẹ̀ yẹn lọ́nà láfíà tó yé báyìí ní sí lẹ́yìn ìgbà náà kọ́ ìdà kan bẹ́tà gbọ́dọ̀ mọ̀ ṣe dìímú wọ́n mọ̀rọ̀ النية شرط لصحة المأمورات وشرط لترتب الثواب في المتروكات النية شرط لصحة المأمورات وشرط لترتب الثواب عليه متروكات في منهيات ìtumọ̀ rẹ̀ ní tẹ́rà níyàn gbogbo tẹ́sùn bá pàṣẹ rẹ̀ pé ká ṣe mọ̀rọ̀pàá láyé mìtí kó tó lè lálàáfíà pa àṣẹ àfẹ́sìn lọ́hùn mọ́jẹ̀mù ní níyà innamal a'malu wa innamal likulli imri'in ma nawa dandan ni níyàn wà máa umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad àbójẹ́ mustahabu ni kó tó lè ṣe kó lálàáfíà àfi dàníyàn tẹ́nìkan bá ń ṣe exercise ní sì ti ń lọ kẹ̀ tí ń lọlẹ̀ ó lè máa ṣe irun lórí irun ṣùgbọ́n láníyàn rún so tó bá ṣe ilé yẹn bọ̀lẹ́ sọ pé àwọn ah, mọ́jẹ̀ tí wá lọ òkèlú ẹ̀mẹ́ kíní kan kí kólóhùn fẹ́ fi dípò òun láà àbàdà bẹ́ẹ̀ náà ni kíyàn wẹ̀ akin tó wá ránṣẹ́ láti ní sinmi sí wá wẹ̀ ẹ̀bọ̀ sọ láníyàn ìwẹ̀ tó fi ṣọ́rọ́ fún wàlhàyà sálàyé mi ti tọ́yì tó bá wá jẹ́ pé àwọn mọ̀tòrò káàkì ní nǹkan ẹnìkan ìmọ̀ tí ó fọ̀ tí mo múlẹ̀ ọlọ́run bò ní jẹyà lórí ẹ̀ láàkín kò ní gbàládà kíyàn tó lè gbàládà lórí kíyàn pàtì èyàn gbọ́dọ̀ láníyàn pé mo pàtì torí pọ́lọ ní pàtì nínú kẹfẹ́ rí ẹni tí èsì náà wà mẹ́ kò ní rádà kan torí kọ̀ pàtì náà ti pọ̀ láì kí ẹni èsì kí n torí pọ́lọ ní pàtì mùsùlùmí ní máa pa jìnà ti torí pọ́lọ̀ ní kọmọ̀ ṣekí ní o ọmọ àfẹ́sìnà mùsùlùmí ní máa pa ọtí mímu ti nítorí pọ́lọ̀ ní kọmọ̀ ṣekí ní o torí kí àwọn ntáwọn fi ilẹ̀ yẹn náà amadu náà ní kí a fi nǹkan lẹ̀ mo rọ̀ pálá ìmọ̀ pé falimatoro kí àti alimọ̀ ní yá tí èèyàn ò bá ṣe ọlọ́run bò ní mú yàn kì í ṣe mọ́jọ̀mọ́ kíkọ́ ọlá níyàn báwọn kó tó di pọ́lọ́run bò ní fi àjẹ́ olórí rárá ṣùgbọ́n o gbọ́dọ̀ láníyàn àpò òfilẹ̀ nítorí ọlọ́run kó tó lè gbàládà lórí fífi ilẹ̀ mo rò bí agbọ́kí níyàn yẹ́ báyìí nìsín so alimọ́tòrókè àti tíyàn bá fi ilẹ̀ tíyàn ò bá láníyàn péyàn fi ilẹ̀ nítorí ìtọ́lọ́run kò sí láadá fún ṣùgbọ́n kò ní jẹ̀yà náà ẹ̀dígẹ̀tì ẹ̀ ṣùgbọ́n máa mọ̀ ọ̀rọ̀ tó bá láníyàn kó o ṣe fọ́lọ́run ọ jẹ̀yà kó àyàfi tí ìyànú ọlọ́run bá bá bá ọ káwọn bá di ara wọn àfàwárí jù <laughs> tó bá bọ́ sábẹ́ mọ̀ sí àlòkù tí ó sì ṣe pé tó yẹ pé àìṣe lè sọ̀rọ̀ ní kẹfẹ́ tí ó ti yé nìsín mo rò pé ọ̀rọ̀ yẹn ó yẹ kó yẹ wá báyẹn sọ àníyá tó wáyídà tó pàtàkì ni ó ṣẹ́rùpù lè ṣe àti ẹ̀lmàmọ́rọ́d wàṣàrùtù ìtàrọ́tù bí sàwábí ilẹ̀sùn máa rí táwọn afáàmì wọn sọ pé láfàwábà ìlà rẹ̀ níyà sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àwọn mọ̀nìyà ti ló bá lọ kìí sì jẹ́ ikọ̀ jẹ́nẹ́ra tó ti yé ní sìn ọlọ́run bọ́kùn àti mẹ́kọ́ ìdá àwọn àṣànàfíà ni náà so kí a ṣàlùwàlá dandan ni pé ká láníyàn pé a fẹ́ ṣàlùwàlá yẹn láti lè bá ilé fi ṣèbáadà láti lè fi kírun so ti yé bá ní sìn àwọn èyí rẹ̀ dẹ̀ nìyẹn àti kọ́ ìdá tó so mọ́ fásilò fásilò mi ọ̀rọ̀ súnánù àlùwòdó wà nìyẹn wọ́yùsítàṣàbù tẹ̀sílífù gbogbo àwọn àdọ́wà lọ aláyẹn mustahabu ní káfọ́lẹ̀ mẹ́tamẹ́ta mustahabu ní káfọ́lẹ̀ mẹ́tamẹ́ta ẹ̀ẹ̀kọ́ kan ló sọ̀rọ̀ yìí káfọ́lẹ̀ mẹ́ta tàbí káfọ́lẹ̀ méjì sunna ó wá sọ wípé fi ẹ̀rọ sí níbi gbogbo yòókù yàtọ̀ sórí nìkan torí pé ọ̀pọ̀lọpọ̀ àhàdís tó wá lórí fífọ orí ẹ̀kan lọ́wọ́ àná ọfọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ọfọ ẹsẹ̀ rẹ̀ ọfọ kìnnìkan ọbọ̀jú lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n tó bá di bí orí wọn ni mọ́sàtún wáhìdá ó jẹ́ wà náà ìwáyà mi tọ́lá láfíà tó máa mọ́ sọ wípé mọ́rọ̀tàn wáhìdá ẹ̀kan ṣoṣo so ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ yìí sọ pé tó lálàáfíà náà nìyẹn wípé ẹ̀kan la máa ń parí nítorí kíni torí wípé pé pálòun kìí ṣe fífọ́ tó bá ilé bí tí pípa bá ilé bí ẹ̀mẹ́ta ó ti di kí ni ó ti di fífọ̀nù ẹ̀yà parí mọ́ ẹ̀kan ni ṣùgbọ́n ẹ̀rí wà pé àwa lè ṣe bí ẹ̀kan lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ọgbọ̀rọ̀dún ni mọ́ sálàyé mi ti ìwọ̀n ẹ̀pá ọ̀nà lẹ́ẹ̀mejì bọ̀ kó jẹ́ ẹ̀kọ̀ọ̀kan kó rí àrùn torí pé àwọn tó pọ̀ tó gbà lo aláàánú wa Muhammad sọ́lá aléwálé wasọ́lámù wa ẹ̀kan ní mẹ́mẹ́ ṣùgbọ́n gbà ti rẹ́rìí pé ẹ̀mejì àti ẹ̀mẹ́ta náà wà ọdún mọ̀ ẹ̀kọ̀ọ̀kan súnà dẹ̀ ní kí ẹ̀nà máa ṣe ní ẹ̀kọ̀ọ̀kan jẹ́yìn tó lálàáfíà tó jẹ́ súnà níbi àlùwàlá ni pé ṣàlùwàlá lẹ́ẹ̀kan nígbà kan sílẹ̀ méjì nígbà mi sílẹ̀ mẹ́ta nígbà mi ó kàn lè jẹ́ mẹ́ta ọ̀pọ̀ ṣùgbọ́n bó jẹ́ pé súra ẹyọ kan náà ló mú lọ ẹ̀rẹ̀ rẹ̀ wò tí ṣe súnà wò tí ṣe súnà ní tó dáa kódà àwọn onímọ̀ mi sọ pé ní tó dáa ni pé kí èèyàn tàná wà rẹ̀ lójoojúmọ́ kí n bí irun márààrún kó jẹ́ pé èèyàn ṣe oríṣiríṣi ìyẹn gangan lèèyàn fi ń ṣe súnà àlùwàlá sẹ́yọ̀ kan gbà mí ṣe méjì gbà mí irú ohun tó jẹ́ ní mẹ́ta àwọn èèyàn lè kàkún ní àárọ̀ tí yẹn bá ṣẹ̀ jì tẹ̀gbọ́n ní èèyàn lọ́wọ́ tọ́wọ́ bomi àfi yẹn fọ́ lẹ́ẹ̀mẹ́ta èèyàn lè mi yẹn ṣe mẹ́ta ṣùgbọ́n tó bá ẹ̀kọ́ wọ èèyàn máa náà tí yẹn ti kọ́kọ́ ṣe ìtàhájò dí lóru àbí kìíní olè fẹ́lẹ̀ kan náà tó fọ́lẹ̀ kan gbà mí fọ́lẹ̀ méjì gbà mí fọ́lẹ̀ mẹ́ta gbà mí yẹn gangan ní sọ́nà ló sì lálàáfíà jù wallahu ta'ala wa alam so ṣùgbọ́n a lè ṣe ní ẹ̀kọ̀ọ̀kan àti torí pé kọ́ídà kan bẹ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀ kí ni kọ́ídà yẹn a ní látẹ̀kọ́rọ́ fílmù mùsùlùmí ilẹ̀ àbídẹ̀mí látẹ̀kọ́rọ́ fílmù mùsùlùmí ilẹ̀ àbídẹ̀mí sọta bá fẹ́ pa kó fún ní ṣẹ̀mí lọ lápá ẹ̀kan jẹ́ ní àwọn ẹ̀fìyà kan tí wọ́n bá fẹ́ pa kó fún ọ̀tútù ni ẹ̀ máa ń pa fún àtẹ́mọ̀ kí gbàtà fẹ́ parí apá báyìí lọ sẹ́yìn àti padà bọ̀ tí èèyàn bá fẹ́ pa kó fò ọ̀tọ̀ òtù lẹ́yìn mọ́ pa nítorí wọn ni kó ṣe ká báyìí ó ṣe báyìí kí ṣe kéèyàn mọ̀ jùmọ̀ mi rẹ́ báyìí o àwọ̀ kó fò rẹ̀ ò ní pẹ́ di pàmò o ọ̀tọ̀ èèyàn sọ̀wọ́ báyìí èèyàn wà fún mi gbé kọjá báyìí bẹ́yàn ti máa ń pakọ̀ fún mi ẹ jáde mọ́ torí ẹ̀ ló jẹ́ ń yọwọ́ síta àá ṣe báyìí ni o kì í ṣe báyìí o kì í ṣe gbọ́n o àmọ́ ọwọ́ méjèèjì báyìí àkànsì èyí sì méjèèjì pẹ́ ọkàn ọ̀tútù ni bóyẹ̀ bá ṣe yàká ìlọ́yọ̀ ni tààbùdù ni kìí sọ̀rọ̀ pé kí ló rẹ̀ torí pé tó wáyé pọ̀rọ̀ ìgan ni bẹ̀rẹ̀ ló kìí sókè ọlọ́wà ni ó ti sọ a ẹ̀mí ló la máa ń pa tó láti sọ pé yóò jẹ́ ẹ̀kan agbọ́dọ̀ rẹ̀ rí tí ìbá jẹpá rí àwọn ẹ̀rí tàà sọ pé a lè ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbáníká máa ṣe nǹkan ẹyọkan là máa ń pa ìmọ̀ ẹjẹ ẹyọkan lọ oníta bá ń ṣe stage mile torí mọ́sùlù òun mo rò pálá yẹnu tí ẹ̀rí pa ìsọpá àgbọ́dọ̀ lòkúta ẹyọkan àfi láfi sọ pé ilá ẹ̀rí gbọ́dọ̀ wà sẹ́rí bá ti wà kò sí wà lọ́jọ́ aláìsẹ́rí tí wọ́n bá ti ní mọ́sùlù yóò ṣe ẹ̀kan ní túmọ̀ ẹ̀ ti yé báwọn fàálàmù nínú nǹkan tó jẹ́ súnnà níbi àlùwàlá òun ni italatul burrati wa tahjil ìtumọ̀ ilé ìṣòwò ní wípé kéèyàn jẹ́ kí fífọ àwọn eríkẹ́ àlùwàlá èèyàn kéèyàn tó jẹ́ olè pọ̀ sí nítorí hadisi ìnà ummati ya'tuna yawmal qiyamati ghurran muhajjalina ọ̀pọ̀lọpọ̀ náà àfáà sọ pé italatul burrati wa tahjil ara suna lọ àlàní sálàyé mi ti nítorí ọ̀rọ̀ ọmọ ìṣàfà àmì kò máa ń yọ pé ìlàbọ̀ lọ́dà hù pẹ̀lú àfààní ṣùgbọ́n náà mímọ̀ rárá kí ni jẹ́ rárá wọ́n ní nítorí ọ̀rọ̀ rẹ̀ àwọn afáàsọ yìí pé anábì ti dáwọn àǹsà ó ní mí àṣáárí àlùwòdò látara orí pàlú àlà ó túnmọ̀ sí pé àdánwò òdú yẹn náà ló fọ̀ mọ́ tó ló ti sọ pé mí àṣáárí wáyà mí ní mí àṣáárí àṣáárí ni ìwáyà tó pa nínú ọmọdà tó jẹ́ ti sàfihàn àti bọ̀kọ́lá tó sùn wọ́n ìwáyà àṣáárí wà lóhun ọlọ́gbọ̀n márùn tó jẹ́ ti àwọn ìwáyà mi sálàyé mi jẹ́ nìsí àṣáàr ẹlẹ́ẹ̀kejì ni wípé kò sí nákìlù kankan tó lálàáfíà látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam pé ọ fọ ó ṣe àlùwàlá kọjá àwọn àwùdó àwọn àbọ̀ òtálùkọ̀rá nìgbé wa torí pé ìwáyà ọmọ ẹkẹ́ àbúrú rẹ̀ máa ń fọ́ díjìká kò lálàáfíà o ìṣèhájú àwọn rẹ̀ so ìtọ́wọ́ láti lè gbóró ọ̀yẹn kò sí inú sún àlùwàlá torí ẹ̀mú fún adé tí a ìlọ́wọ́ ẹjẹ́ sáré kàkínní fún yín ikhtalafa al-ulama fi ìtọ́wọ́ láti lè gbóró ọ̀wọ́ tàbí ذهب الجمهور إلى استحباب ذلك عملا بظاهر الحديث فأما جمهور سطي مستحبوني انتوا لي حديثني وقد اختلفوا فيما بينهم في حد الإطالة نقول لا وعفا قلت أما تنبع لي يوسي واني يوسي دبي ebi abẹ̀yàn ní ṣe jẹ́jì kàtàbù rẹ̀ àsìkò yàn ti pọ̀ nígbà fara fọwọ́ láti bí ìdébí èyí ti jẹ́ ìyàn tó ti ń fa bí yánà báwọn ní ẹbí ẹ̀ àjẹjìká ní ẹwọ̀ kọ̀lẹ́rì láti wà bá haba Malikun Imam Malik وهو في رواية عن أحمد رواية ميوان لوري إلينا لدى إمام أحمد إلا هذا من استحباب ذلك وقسم المصحف نعم وهو اختيار شيخي الإسلام اختيار شيخ الإسلام مجدين ابن تيمية ابن تيمية وابن القيم سوى ابن القيم الجوزية كان مجدين ونسل العافية مطلقا قلت وهو الصواب انتوا لا العافية كيلو دي لما يعطي انت نمبر 1 مجاوزه الفرض لا بد لها من دليل تابعتي في في تكون تجونا يعني ادو لو لكن يو اي قاعده ولا قسم يا الولا قاعدة قسم يا الولا ني بي مشروعات الوضوء ايجابا واستحبابا اوكي في يا فعلا تو بعد في مستحبون kiri kan ọya ibo ni kùránì ti sọ pé ká ṣe kọjá mílífàkù tàbá dìfọ́ mílífàkù tó fi ní afọ àbòdì ọjà ìjọ ìlànà ìṣe bẹ́ẹ̀ tẹ́jú wọn kébí méjìlá gbọdọ̀ wẹ́rì sínú iná sùtà níbi kò sí òun so afẹ́sẹ̀ sì yá dà lórí fáwù tọjọ́ ọ̀ràn yàn tẹ́ǹkì fáwù àwọn náà ti ti kàálẹ̀ fún wa wọn àkàrọ̀ ìtọ́lá mà afẹ́sẹ̀ sì yá dà lórí ìtọ́sọ̀ ọ̀ràn yàn làbúdà mi lẹ́jẹ̀ ni tẹ́ǹkì kọ́ ìdà yẹn ó wúlò ń bẹ́yìn àbí òwúlò point one ẹlẹ́ẹ̀kejì fàmílì ṣàtọ́ àáyò tí ìlàgọ̀ lọ́ta ó fẹ̀lẹ̀ afọ́ mọ́dọ̀rọ̀jù mìǹkọ́ ilẹ̀ àbí ìkọ̀lẹ̀rọ̀ ọjọ́kùn hadith náà ràbọ̀ ẹ̀rọ ẹlẹ́ẹ̀kẹta ni wípé alìgọ́rọ̀ tó látàkùnà fi yẹ́dì gbọ́rọ̀ ewé ibi kíní iwájú ẹ̀sìn ni wọ́n ti mú ti ń jẹ́bẹ̀ ojú ni máa wà kì í wà lápá mo rò pàlà yé mi kì í kí ló táwà ní ká máa pápá lọ èjìká so yẹ o so wàyí tọ́lá tó ààbọ̀ ìlú mọ́mùkìnà a lè fagún kò lè kọjú ojú torójú náà ni ó fọ̀fọ̀ pẹ̀ ìbáfi dáwọn ìmúlẹ̀ afẹ́ ma fara sí ẹfẹ́ fàdáyà ní àbẹ́yìn so ìmí ìrìn nǹkan tí mo sọ fún ayéké mi àfa ìlèwòdó tá nẹ́bí sọ yẹn ti tòjú oyè àpé àdọ́ ìlèwòdó náà ni a ní ìdí láti fọ sálàyé mi sí yóò kàn lápá lójú wa ní tójú owó fèrè wá sí fọlọmọ ṣe lè wọ fún wọn nọmba fọ nínú táwọn ṣẹfọ Islam méjèèjì sọ àtàwọn afáàmì ni pé ànàkèlú náà lè ṣífàtì wùdó ìnàbí yìí sallallahu alaihi wasallam gbogbo ẹni tó ṣe náà kúlò àlùwà láàrin ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam aláàkẹsọ̀rọ̀ tì tí wọ́n ṣe pọ̀ ní nǹkan mi lam yankulu anhu jawaza almirfaqaini àbí tààbẹ̀yìn wọ́n àgbá wá lọ́dọ̀ rẹ̀ pé ó ṣe kọjá mẹ́rífàkù tí ń lọ síbi àdòdò rí tàbọ́ kọjá káàbù tán tó ń lọ ọ̀nà sáàkù torí ìwáyà mẹ́fẹ́ títí dójúkun báyìí dàbò àní ìgbà lọ́wọ́ tiẹ̀ náà tó ti yé nìsín torí pé àní òfin sàbí ni sàbí kọ́ nínú sùn ẹgbẹ́ ọkùnrin yẹn yóò kọ́ ìdàyẹn lẹ́mọ̀ dì mú ẹ̀rí wà tẹ́yẹ̀ bá sọ pé sẹ́wárẹ́ nìkan tó bá fa ojú rẹ̀ báyìí tí bá ń rọ̀ mí sí tí yẹn wá ní kí ló ń ṣe lọ́wọ́ láàmú sí àkínà àwọn sálàfù máa ń ṣe bẹ́ẹ̀ tó bí sàlàfíà là ń sọ mo rò bára ẹ̀mí tí yóò sì mọ èdè wá pé Abdullahi ibn Umar máa ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n padà fọ́ lójú bẹ́ẹ̀ wọ́n ẹ̀tí rí báyìí nìsí so ẹ̀rìnkan máa sọ fún wa pé ṣé ẹ̀rì kíta òkè fi yàtọ̀ àlà náà sì ní wọ́n pé wọ́n sọ kíta òkè fi yàtọ̀ àlà fáàmì sára ẹgbọ́kọ́ ìdàyé so wẹ́sìmọ́rọ̀ rasulillahi sallallahu alaihi wa sallam anábì kọ́ntín láti mọ́ sànú wa lábáhùn kò yí padà yàdúlọ aláhádání mọ̀ṣẹ̀rù àyíyàtìlẹ̀ ìtọ́ra ìyẹn tọ́ka sí pé kò bá ṣẹ̀rí àmọ́kínà sí ìtọ́ra ìdọ́lá ọ̀kánà jáyìí dàn tọba ẹkọ́ dáa ni yóò tẹ̀ sílẹ̀ kan ọ̀rọ̀ orí pípa lásọ lẹ́ẹ̀kan pé ẹ̀kan lànàbí máa ń pa ṣùgbọ́n ààrẹ rí pọ́ parí tó jẹ́ ẹ̀kan lọ tó jẹ́ méjì lọ fẹ́ǹpọ́ ó sì ti sọba ó yẹ káàrí ẹ̀rí kó sí yẹn náà rí wọ́n wá fẹ́ẹ̀rí kó ṣe rí rárá ẹlòmíì tún wá ṣe nù tàbí kò tún sí sàbẹ́ mi ìdí máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àbúrò rẹ̀ wà nìkan ìyẹn wọlé ṣàlàyé mi ti náà sóyè bá ẹyọ yẹn fún bẹ́ẹ̀ ẹ̀rìn kọ́lá wàtàkọ̀dí mú sí wá kí istihbaba gbogbo alamẹ́ ní pé ẹ̀rí eléyìn ẹ̀kọ́ lọ́la nàṣọ́kọ́lá ọmọdé láàmọ́rọ̀tọ̀ wọn sí wá kí ìdàkọ̀lẹ̀ sọ́lá àti sótí ẹni sí tó kíyàn fọ ẹnu tó istihbaba mustahabu ní kí sọ́nà tí ó ti yé nìsí dọ́rùn ọwọ́ àtẹ́lẹwọ́ méjèèjì dọ́rùn ọwọ́ ara súnà ní sàlàfà lẹ́ẹ̀mẹ́ta kọ́bílẹ̀ ṣòro ayé fi gọ́sílẹ̀ àádọ́ ìlú mọ́tàkọ̀dìmà ká tó máa fọ àwọn oríkèé ara tá a ti ṣáájú tó jẹ́ páwọn lóríkèé ara àlùwàlà tó jẹ́ páwọn ní oríkèé ara kí ni o àlùwàlà wallahu ta'ala a'lam irú yẹn dẹ̀ nìyí ká fọwọ́ méjèèjì yẹn ká tó fi bọ̀ mí yẹn ìjìmọ̀ wo àwọn afáwà ń lọ́wà lórí ẹ̀ kò sí ìlà kò sí ìlà kankan lórí lábàá amúrò mójúmọ̀ àwọn àlẹ́ yìí torí pé wàrọ̀dá ti sọ̀nà wàrọ̀dá ti sọ̀nà fásilọ́n ní wàá kéde òdòdó ṣé ká máa tẹ̀síwájú àdúrà àdúrà kàkà rẹ̀ ọjọ́ ti lọ àti pẹ́ díẹ̀ o. Nakif? هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم ìlú ti pọ̀ fáwọn àti wọn tí ó ti tó wà